kùránì yọ̀rọ̀ rí mẹ́lẹ̀ lóye kó tó di pé ọlọ́run wá ń gbé ànẹ́bí dìde ẹ̀rí kọ́pìlà níbi ìsàtì àmọ̀kàmẹ́díyà fọ́nà tó ní wà ànẹ́bí lọ sàlàyé ọ̀rọ̀ fún wa òkùnkùn lè tí wọ́n wà nù rẹ̀ yọ́yá tàmẹ́lẹ̀ sí fún wa ìṣìnà lè tí wọ́n wà nù rẹ̀ yọ́yá ní wọ́n mọ̀nà ọlọ́run wà nù ànẹ́bí láti fi wá mẹ́lẹ̀ ọlọ́run látà lábẹ́ òun láti àbí

tàtú wọn yà wọn pé wọn ń pè ní wọn fínra wọn fínra ni wọn ń pè é jọ̀hún ẹ̀gbọ́n kọkọ àbúrò rẹ̀ pé àwọn fẹ́ràn àbúrò mi púpọ̀ yá ẹ bá ń kọkọ àbúrò mi sí apá mi àbí ìtàn mi àbẹ́yìn ọrùn mi àsákùwọ̀ rẹ̀ náà ló tún padà wáyé ní ìsìn tí wọ́n ń pè ní tàtú yẹn kó tó nípa níbi ìdè ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀. ọlọ́runlá kàlá náà ọ̀hárá ọ̀hárá ọ̀hárá àwọn ọjọ́ ẹ̀kọ́ náà yàtọ̀ sí èèwọ̀ ó tó ní kọ́nà gbà lẹ́bi dé bí ìgbé kọ́nà gbà lẹ́bi dé sálálá rẹ̀ sálà lálẹ́ wá bẹ̀rẹ̀ sí sàlàyé pé à eléyìí èèwọ̀ ni eléyìí ẹ̀tọ́ ni eléyìí ìmọ̀nà ni eléyìí ìsìnà ni àwọn èèyàn tí wọ́n gbàgbọ́ wọn sòrire àwọn èèyàn tí wọ́n kọ̀ fún wọn sòrire fún ọlọ́run dàpọ̀ abẹ́ ẹni tí ó gbọ́ tí ó gbà ní kọ́lọ́wọ́ ṣe gbogbo wa ọlọ́run mọ́ sí wa lẹ́ni tí ó gbọ́ tí ó kọ̀ ọlọ́jọ́ kan ṣoṣo ọlọ́run gbogbo ìjẹ́mọ́ wa ní rámùtúlá ọlọ́run bá dúpẹ́ fún yín ọlọ́run sì máa gbé yín báyìí lọ gbogbo àwọn ọba wa pátá ọlọ́ọ̀bá sí dáadáa fún wa bàbá wa akẹ́ọ́lá wọn ni òsì àbí ọlọ́mọ́sà rẹ̀ sọ wọn aláàjì wa mọ̀lẹ́ ojú wọn ni òsì àbí ọlọ́mọ́sà rẹ̀ sọ wọn gbogbo àwọn bàbá sí nílé àtàwọn ọ̀dọ́ náà tí sí nílé ìsọ ọlọ́run àbọ̀ ọlọ́run jọ wà pẹ̀lú wọn ọlọ́run kò gbé àbùkátà wa kọ́gbà fún wa kó lé wa kún gbogbo àwọn táwa wà lé náà abẹ́nú àánú rẹ̀ àánú ọlọ́run ọlọ́njọ́ máa wà pẹ̀lú gbogbo wa gbogbo tí kálukú wa dáwọ́lé ọlọ́njọ́ yọrí sí dáadáa ẹni tí ó ti rí nǹkan dáwọ́lé nu wa ọlọ́njọ́ bá dá dáadáa alẹ́ já dáwọ́lé wá dá sí ní ọyọ́ bá ọ̀làlá hawlẹ̀ wàlà quwwata illa billah orílẹ̀-èdè wa nàìjíríà especially ọ̀yọ́ state àti gbogbo ọ̀yọ́ àgbogbo àwọn state wọ́n decide lónìí abẹ́ náà àánú rẹ̀

lọ́jọ́ tó jẹ́ pé mo ń kọ́lé lọ́wọ́ nì kọ̀ọ̀kan ọlọ́run jọ́nà ìyàwó mi ń rọbí lọ́wọ́ nì kọ̀ọ̀kan ọlọ́run ah mo sì ṣe graduation nì kọ̀ọ̀kan ọlọ́run wọ́n ṣe fún mi visa nì kọ̀ọ̀kan ọlọ́run níjọ́ tó lọ́n bá dá máa bọ̀ táàbì wá rí ọlọ́run bá dáadáa nínú sàárè wa àti ọ̀gbìn àkíyàmọ̀ fáyẹ́ pé bẹ́ẹ̀ la fẹ́ ṣe a gbọ́dọ̀ mọ bóòlù ọlọ́run ọba ti fànẹ́bí lẹ́sìn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ ẹ̀sìn òun la gbọ́dọ̀ mọ bóòlù àlẹ́bí Agbọdọ wa wá mú ìfẹ́ ẹnu wa a fi ilẹ̀ a mú ṣe gbé wa o ọgbọ̀dọ̀ jẹ́ pé gangan gege. bó jẹ́ pé yóò tí ó dùn mọ́ kálukú wa ni bó jẹ́ pé bíríkìlẹ́yà tá a gbé plan lé wa fún déédéé ti mẹ́nu plan wa náà wa yóò ṣe dùn pé a gbé aṣọ wa fún ní tí ó dùn mọ́ wa òun náà pé bí ó ṣètò mọ́ wa tó kọjá wípé dílà tá a kó kókó lọ lè mọ́tò wa kọjá pé fún àwòrán mọ́tò tá a fún náà ní ọ̀nà ògbé wa bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀sìn téèyàn ọba ṣe tá a jọ jẹ̀sìn wọ́n jẹ́ pé ọlọ́run ṣe wá fàdà jù ọlọ́run sọ ayé àkọ́jọ́ àkùrá ni a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitonir bismillah. mọ́ wá kí gbogbo wa kájọ máa kéwú kájọ máa kéwú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò dùn mọ́ wá bẹ́ẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́wọ́ sì fún gbogbo wa ńlá dáadáa ọlọ́wọ́ fún wa ńlá dáadáa ọlọ́wọ́ fún wa ńlá dáadáa al-yawma akmaltu lakum dinakum. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام ورضيت لكم الإسلام ọlọ́run ní al-yawma akmaltu lakum dinakum. al-yawma akmaltu lakum. yóò dùn mọ́ wa púpọ̀ pé ká máa kíyèsí gbogbo tá a bá ń sọ fún wa nítorí bá ti yẹ lọ́lọ́run wí ànábì wí ọ̀rọ̀ yóò kò nítumọ̀ nínú ẹ̀sìn ọlọ́run wí ànábì wí ọ̀rọ̀ yóò kò nítumọ̀ a àwọn bàbá wa kí ni gbàgbọ́ wí báyìí àwọn bàbá wa kọ́ lọ́lọ́run sí a ọlọ́run wí ànábì wí ńlẹ̀sìn ṣé ẹ̀rí àyà yìí Quran five kọ́ ni. Quran five yóò wù wá bóyá pé gbogbo tá a bá ti sọ fún wa ká lọ lè máa wo translated Quran bóyá ètò translate sí Yorùbá ni o abẹ́tò translate sí òyìnbó káwa náà ká lọ lè máa wò ó ká lè máa gbàgbọ́ ká lè máa rí ìlọ́lá pàpàpọ̀ àyà àbó òtọ́ Quran five ni àbí verse kéde ọlọ́ni àlìyáwó mọ̀ akimalitu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan al-yawm akmaltu lakum dinakum hmm. wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan ṣé ẹni tó tọ́lọ̀ sọ ẹ̀ ẹ̀ kalẹ̀ anabi wa sallallahu alaihi wa sallam anabi dúró báyìí ọfọ ọmú òkú báyìí jìbìrìlù wá dé ẹ ti máa mú sẹ́wá fànẹ́bì nígbà tí jìbìrìlù wá dé sẹ́rí tí jìbìrìlù bá sì dé tó mú àyà wá fànẹ́bì kùránì kùránì tóbi o ẹni tó bá fọwọ́ kékeré mú kùránì kọlọ̀ túbà o.

kọ́nà bọ́jẹ́ ní òtútù àdébí ó sì máa làágùn jìbìrì wa dé wá máyà ilé nígbà tó ń lọ tọ́tà níbi káyà yìí àwọn sọ̀hábà gbogbo ń wò pé nǹkan dé ọlọ́dẹ àlìyáwòmà òní yìí wà níbi òní tí wọ́n bọ́ sọ̀rọ̀ yìí. òní tàǹjọ́ sọ̀rọ̀ mo ti pé ẹ̀sìn yín fún yín ẹ̀sìn yìí ẹ̀sìn ìsìláàmù tó gbé lọ́wọ́ mo ti pé. wà á ti máa ń tún àlẹ́ ikún ní mẹ́tì. mo tún ti pé ìdẹ̀ra mi fún yín ìdẹ̀ra mi ti pé mo ti pé ìdẹ̀ra. wọ̀rọ̀ ní ìtùlákùnmùlì ìsìláàmù dínà. mo wá yọnu sí ìsìláàmù kọ́ máa jẹ́ ẹ̀sìn ẹlòmíì tó bá ṣe ẹ̀sìn mi wá pàdé mi ọlọ́mi ò ní gbà mọ́. wọ̀rọ̀ ní ìtùlákùnmùlì ìsìláàmù jẹ́mọ̀ ẹ á kíyè sáyà yìí dáadáa o á kè tún àfa tún àyà nìke. al-yawm mhm. akmaltu lakum dinakum mhm. wa atmamtu alaykum ni'mati. aláyà tó falẹ̀ fún. wa raditu lakum al-islam. yóò sì wù wá yóò tẹ̀wọ́ lọ́nu yóò tí gbogbo wa ká lọ ọmọ iye kúránì wa òtá bá ti júwe fún wa káwọn náà lọ lè máa wò lé Quran five verse three àbí àyà kẹta orí karùn-ún àyà ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ni àlìyá ọmọ òní yìí tí bá ń sọ̀rọ̀ yìí kún mo ti pé ẹ̀sìn yìí mo sọ̀rọ̀ pé nǹkan mi ò lè wọnú rẹ̀ ló ti ń jẹ́ bẹ́ẹ̀ mo ti pé ẹ̀sìn ọlọ́ni àlìyá ò òní yìí o kún díìnà kún mo ti pé ẹ̀sìn yín yìí fún yín mo ti pé fún yín this religion I have completed it for you subhanallah sẹ́ẹ̀rí pé tí àbá kan bá ń gbà wá níyànjú ká ṣe kankan bí yàtọ̀ sí àyẹ̀bí ṣe ṣe kò fẹ́ràn wa ni ó dájú pé àfa náà ọmọ ti ṣe ẹni tó ní nǹkan ní nǹkan ti ṣe kí ni o ó ti pé àwọn ẹ̀ka lọ lè wo Quran five suratul maida thank you alimaida tù kí ni jẹ́ bẹ́ẹ̀ dining table alimaida dining table ọlọ́run wá wá chapter fún la Quran suratul maida the chapter of dining table you call a table a, you call a table dining tó bá jẹ́ pé oúnjẹ nìkan ni wọ́n máa gbé sórí ẹ̀ tí wọ́n máa fi jẹun wọ́n yàtọ̀ sí desk wọ́n yàtọ̀ sí office table gbogbo wọn náà ló sì lóko lárúbáwá àti gbogbo èdè dining table èyí tó bá jẹ́ pé oúnjẹ ni wọ́n fi jẹ torí pé dáìnì yẹn má ìjà yẹn lọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ láti sánmà fún ànábì Musa àtàwọn ìjọ rẹ̀ rọ́bà náà àti ilé àlẹ́ iná má ìjà tábìlẹ̀ sàmáyì máídà ibẹ̀ ni alimánù àti sàlùwà alimánù àti sàlùwà oúnjẹ tó lọ́n fún àwọn ọmọ Ísírẹ́lì jẹ níjọ́ tí wọ́n béèrè lọ́wọ́ Musa pé ọlọ́run ọba rẹ tọ́ ọlọ́run wa sí wa tọ́ràn sí wa sọ púpọ̀ sọ oúnjẹ kalẹ̀ láti sẹ́mọ̀ báyìí kárì Musa ní ẹ̀ gbọ́lọ́ngbọ́ ni wọ́n lọ àgbàgbọ́ ẹbí pa wá ni ọwọ́ ni Allahumma wọ́lọ́ àtìlẹ́ alẹ́ yìí ni a máa ilẹ̀ kàmínà sàmà dákun abẹ́ ọ sọ tẹ́kù kalẹ̀ fún akóúnjẹ wà lórí rẹ̀ láti sọ́nà ọlọ́run wá sọ oúnjẹ nìkalẹ̀ wọ́n pè ní alimọ́nù àti sàlùwá alákọ̀ọ́mì musa àbíbò làmọ́kè náà. alákọ̀ọ́mì musa. asàlámẹ́nù náà wá sàlùwá. maida quran five verse three aya ẹlẹ́kẹta ọlọ́run ní àlìyáwó èmi máa ń challenge gbogbo àwọn àfáà tí wọ́n máa ń dá nǹkan rẹ̀ nú ẹ̀sìn bóyá nítorí àjẹun bóyá nítorí afẹ́ gun ọkọ̀ àbóyá nítorí afẹ́ káwọn èrò rò pé kò sí bá a ṣe tó pé àyà yìí tó o sì lé o sì o lè wù sáà yìí sọ sọ parẹ́ kò lù kúránì èyí ṣe láyà tí ọ̀wà láyà sọba tó lè nǹkan ẹ máa gbọ́ ṣe tẹ́nàtì gan tọ́pa nílọ wa tẹ́nàtì àwa ti lé tá a kọ́ tẹ́nàtì kan wa gbalẹ̀ bá a bá ṣe láì lóye wa tọ́pọ̀ wa lò kíláàsì fún a lè jáde èmi máa fi àwọn abá lè rè pé dúró ní bọ́ọ̀lù ọ̀fẹ́ sí àyà yìí bàtọ́ ọ̀dà kan lè mí sí tọ́ wa pè lẹ́sìn fáwọn èèyàn báyìí torí bọ́ọ̀lù wa fún ọ ní kárísímà ọlọ́run fún ọ ní ọ̀nà tá a gbà kọ́ńtúrò àwọn èèyàn táwọn yóò sì máa gbọ́ tèèyàn abótiẹ lọ́sọ̀ ogun abọ́ lọ sí sáfù àdìjẹ́nu kan ọlọ́wà fi ran àwọn èèyàn fún ọ. lé wá ń tẹ̀lé olórí tó o ó sì pé lẹ́sìn tí ò sínú tí bẹ́nu tí ọlọ́wọ́ bá pàdé bí tọ́lọ̀ fi sọ pé mo ti pé kíní yìí. nù ó yá àwa mùsùlùmí gan àwa ni alúkọ́lẹ̀ àwọn ọlọ́yẹ ká máa bí àwọn afáàlẹ́ rẹ̀ pé ètò ẹni se yìí o sáà lẹ́bi ṣe tọ́ba ti lánàá bí òṣè kò lè kò dáná bí ọba ti ṣe kò lè parọ́ bá bí ṣe àpètọ́ ẹni ń táwọn ẹ bá tu ẹ bá kálukọ́ máa mú káàkiri pé ẹ bá tu àfà Quran five verse three yìí bá tu bá tu Quran five verse three yìí tọrọ dẹ́sẹ̀ látúlẹ̀ ní sí oníkàmọ́ pọ̀ wẹ̀ wá kó bá wá ṣe bá tu Quran five verse three yìí ọlọ́ni àlìyáwòmà wọ́n sọ bẹ́ẹ̀ bá dẹ̀bi òní tí màá bá sọ̀rọ̀ ìwà nẹ́bi akimẹ́lìtù la kùn dín nẹ̀kùn I have completed your religion for you I have completed it it has been completed no addition no subtraction o gbọ́dọ̀ fi kún ẹ̀sìn o gbọ́dọ̀ yọ kó bó ṣe wà yìí o I have completed your religion for you àlìyáwò òní akimẹ́lìtù la kùn dín nẹ̀kùn mo ti gbé ẹ̀sìn yín ìfún yín wá àti mọ́mútu alaykum ní ìrántí mo tún ti gbé ìdẹ̀ra mi lé lórí ìdẹ̀ra ti pé tábà wọn lọ wò linguistically ìgbà tó lọ́n fẹ́ lu ọ̀rọ̀ yẹn sábà pé mutarodifa ti wà ní synonymous rest ọ̀rọ̀ tó synonymous tó àbí sílẹ̀ pé synonymous àbí ọ̀rọ̀ tó jẹ́ pé eléyìí náà lélẹ́yìí náà tó lélẹ́yìí náà tó lélẹ́yìí àbí bí ká sọ pé solution ká pé remedy ká pé panacea ká pé way out ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin nìkan kan náà ni àbí ṣùgbọ́n sàmọ̀ pé bó jẹ́ ẹ̀kan mẹ́rẹ̀ẹ̀rin tó ó ní application oníbẹ̀rẹ̀ ṣe máa lò ó ibi tó yẹ kó ti remedy ọ̀gbọ̀rọ̀ lo solution o ìtumọ̀ kan náà ni wọ́n mú jáde lóòótọ́ ṣùgbọ́n wọ́n ní usage wọ́n ní bá a ṣe gbọ́dọ̀ lò ó panacea remedy solution way out ìtumọ̀ kan náà ni ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ ṣùgbọ́n ibi tó bá yẹ kó tún lọ lọ́mẹ́rì tó bá lò padà sí àhórọ̀ bó ṣe wọ́n wọ́n léde lágbáwá náà nòní àkìmálà ó pé ó kọ̀m̀plìtì ẹ̀ àtìmọ́mà ó kọ̀m̀plìtì ẹ̀ náà ni synonymous words ni kalimatani kutano difatan akimala ó kọ̀m̀plìtì ẹ̀ àtìmọ́mà ó kọ̀m̀plìtì ẹ̀ ṣùgbọ́n sẹ́yìn tó bá lo àkìmálà ó kọ̀m̀plìtì ẹ̀ kọ̀m̀plìṣàn tó jẹ́ pé nǹkan kan ò tún lè kún un mọ́ ṣùgbọ́n àti mama ó kọ̀m̀plìtì ẹ̀ ṣùgbọ́n kọ̀m̀plìṣàn tó jẹ́ pé nǹkan ní ìṣìlẹ̀ kún ó ẹ̀ gbọ́. Am I communicating? ṣé n comprehend? ṣé àmọ̀ pé at least synonymous words tá a bá fẹ́ lò kí ẹni pa á kà lò kí á kà fix ẹ̀ no ó ní bọ́ ṣe é lò tẹ́yìn bá ṣe mathematics nísìnyí tí wọ́n á da fọ́múlà kan wí tí wọ́n á fẹ́ ní kó tó solution lọ́kọ̀ sórí ẹ̀ tí wọ́n bá ti dárúgbà yìí tó wá fẹ́ tòótò wọ́n á kọ solution wọ́n fàlà sí ọ́ àìsàn tó pé ibi lọ́ọ́ kí tí wọ́n wà ibi lọ́ọ́ kí tí wọ́n wà solution dẹ̀ mí ní remedy sọ wá lè fẹ́ sọ́ọ̀bù problem pẹ̀lú láti kọ́ wa remedy lórí àti panacea lóòótọ́ ọ̀nà àbáyọ náà ní ṣùgbọ́n wọn ò ní gbà lọ́rẹ̀ wọ́n ní ewé ní tún jẹ́ remedy ewé ní jẹ́ panacea so which is pé gbogbo ọ̀rọ̀ tó bá túra wọn ó ní bá a ṣe é lò ó àkìmálà nínú èdè lágbáwá àkìmálà ó pé ó ti complete ẹ̀ ní completion tó jẹ́ pé nǹkan kan ò tó lè kún mọ́ àti mama ó ti complete ẹ̀ náà ṣùgbọ́n completion tó jẹ́ pé nǹkan mi sì lè kún bàtọ́lọ́ wa fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ó lo àkìmálà mo ti pé ẹ̀sìn ní pípé tó jẹ́ pé nǹkan kan ò tó lè kún mọ́ o bàtọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ ìdẹ̀ra ọ̀rọ̀ ìgbádùn ó wá lo àtìmọ́mọ́ mo tún ti gbé ìdẹ̀ra fún yín onídẹ̀ra tó yẹ pé tí wà níbi bá kó mẹ́ta àwọn nǹkan ní òtún padà máa dé tó jẹ́ dẹ̀ra ẹ̀yin mùsùlùmí mo ṣí ilẹ̀ máa lò ẹ̀ kíyèsí ọlọ́run níjọ́ tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ó ní àlìyáwòmọ̀ ní Quran five verse three àlìyáwòmọ̀ òní ìwà nẹ́bí akímálítùlákùn dínàkùn mo ti pé ẹ̀sìn ní pípé tó dẹ́ pé nǹkan kan ò tún lè kó mọ́ kò sí tí ayé lè gbé wá tẹ́ ẹ tó gbọ́dọ̀ gbà mọ́ tẹ́ ẹ pè lẹ́sìn mọ́ kò sí bígbà ṣe tún lè rí mo ti ro àná mo ti ro òní mo ti ro ọ̀la ẹgbẹ̀rún ọdún tí ò tí dé mo ti rò ó mo ti pé ọ̀sìn ẹ̀ má kankan kú mọ́. àyà òní ìṣe. àkìmẹ́lùtù làkùn bí ìnàkùn. mo ti bá pé ẹ̀sìn mo ti pé mo ti pé mo ti pé nǹkan kan ò lè wọ́n mọ́. àkìmẹ́ complete ẹ̀sìn mo ti perfect ẹ̀ bẹ́ẹ̀ wọ́n it has been perfected by me the supreme being ọlọ́run tí ò sí irú ẹ̀ ó lóun ti pé nǹkan mo ti pé wá àtìmọ́tò alaykum ní ẹ̀mọ́tì. wá àtìmọ́tò alaykum ní ẹ̀mọ́tì. mo tún ti wá gbé ìlera mi fún yín ẹ̀ ń gbádùn ṣùgbọ́n ilẹ̀kùn ìdẹ̀ra yẹn ni òjò tì ẹ̀ tún padà gbádùn sí ju báyìí lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan mánú àrẹ máa lò ìdẹ̀ra náà sì ni tọ́ba yá àmà tó jẹ́ kí díjítà dé ìdẹ̀ra náà ni pọ́pà yẹ̀yìn ńlẹ̀ ni mo fi lo àtìmámà pé mo ti pé ìdẹ̀ra náà pé ṣùgbọ́n ìdẹ̀ra tó lè kún ìdẹ̀ra ṣùgbọ́n ẹ̀sìn àkìmálà mo ti pé ẹ̀sìn nǹkan bí òtún lè kún ẹ̀sìn mọ́ ẹni àbá tó bá innovate tó bá dà kankan lẹ̀ ọ̀yà ẹja tó máa ṣe báyìí o ọ̀yà ọ̀yà kásásíkiri gbogbo wa bá dìde ya ayò ya pẹ̀lú alálá ẹ̀dá ká máa lówó ya ayò bàbá bẹ̀rẹ̀ jó ń mú sáàsì. a wà pé ẹ̀dá kan àfọ ìta ń ṣe yìí òkè yóò ah ẹ̀sìn náà ni ẹ̀sìn ẹ bá a mú tracy sílẹ̀ jáde níta lẹ́bi ti ṣe àdìkàrò tó ti ṣe báwọn tó bá ní àkóso ẹ mọ̀ pé tàbá máa ṣe báwọn àwọn káfìrí wọ́n ń kó àwọn ọ̀wọ́n lọ ní gẹ́gẹ́ wọ́n ń kọ́ máa lọ nígbà yá àdébí náà kí àdébí ṣe. àwọn kèfèrí ń kọ́ máa lọ àwọn ẹlẹ́bọn ń kọ́ máa lọ nígbà yá àdébí náà ṣéjọ́ làdébí bẹ̀rẹ̀ ṣé bàdìrì làdébí gbé jáde pé torí wọ́n bàbá àwọn kọ́ àwọn ọmọ wa lọ làdébí bá ń lu bàdìrì gbàgbà gbàgbà gbùrù gbùrù. tó bá jẹ́ pé ẹ̀sìn ìta bá ti pèlè sí ẹ̀sìn lábẹ́ ṣe o abadan tá a bá ti wo tẹ́lẹ̀ bá mú wa tí ọba ti sí tẹ́sísì rẹ̀ nínú tá a lè bí mu wa tó pèlè sí tá a bá ṣe innovation la ṣe o a dá nǹkan alẹ̀ sínú ẹ̀sìn which is bá a sọ fọlọ́ ń pé ọ̀rọ̀ tó o sọ ní Kúránì five verse three àwa kó padà sí ọ lẹ́nu o ebi olówó ti pé ẹ̀sìn ni àwa rí nǹkan fi pé ẹ̀sìn ó sì gùn ẹ̀ tẹ̀lé mi which is pé o ṣe bá gbìfọ́ ọlọ́run o criticize ọlọ́run yẹn o henceforth látòní lọ kálukú ẹ máa kíyèsí o agbọ́dọ̀ máa gba ìtànjẹ́ o ẹnu àfa àkàndùn mọ́ra àfa àkàndùn lórí tẹlifíṣàn mọ́ra àwọn gbọ́ àfa àkàndùn rédíò kúránì five verse three yìí ẹjẹ́ á máa padà sí gbogbogbà ẹjẹ́ kọjá mìíyáàrù mìíyáàrù ya stick láti mọ ohun ẹ̀sìn wa látòrí lọ pé àfa ètò wa ṣe yìí o kí ni ìtumọ̀ rẹ o ọ̀fẹ́ bá ń sèkó wọn lọ́ba ní tọ́ka ní ìsìn ìyá ọlọ́mọ àfẹsẹ̀rájó àwa ṣàṣìkiri táàlà ìlàwú ìnàlá wàmẹ́lá ìkàtàwú ọ̀yá rẹ̀ ọlọ́mọ ìjọdà lẹ́sẹ̀ rẹ̀ àpè ẹ̀dàkùn o ṣé mo ò bímọ lójú ànábì wọn bímọ ó lànàbì kó mọ o torí gbogbo tí bùsùn bá fẹ́ ṣe ọgbọ̀rọ̀ jẹ́ sí o ọgbọ̀dọ̀ jàsẹ́sìn tí mùsùlùmí bá fẹ́ jẹun ọgbọ̀dọ̀ jàsẹ́sìn bí mùsùlùmí fẹ́ mumi ọgbọ̀dọ̀ jàsẹ́sìn bí mùsùlùmí fẹ́ wọṣọ ọgbọ̀dọ̀ jàsẹ́sìn bí mùsùlùmí fẹ́ sùn ọgbọ̀dọ̀ jàsẹ́sìn bí mùsùlùmí fẹ́ súnmọ́ mi rẹ̀ ọgbọ̀dọ̀ jàsẹ́sìn bí mùsùlùmí fẹ́ wọṣọ pọ́fẹ́ pọ̀ pọ́fẹ́ wọ bàtà pọ́fẹ́ pọ̀ ọgbọ̀dọ̀ jàsẹ́sìn ni. yọ ọmọ jàsẹ́sìn nígbà tó wá jẹ́ pé bá lẹ́bi ṣèṣe gbogbo pé lẹ́bi practice fún wa wà láàrin mi kọ́ abá sí wọ bàtà àlẹ́bi sọ yìí pé ẹ má máa wọ bàtà ẹsẹ̀ kan o nínú ká ẹ méjèèjì àbí ká ẹ ka méjèèjì kẹ́kù fẹsẹ̀ rìn ẹni alẹ́bí tẹ́ bá fẹ́ wọ bàtà ẹsẹ̀ ọ̀tún ní ká ẹ kọ́kọ́ máa wọ o tẹ́ fẹ́ bọ ẹsẹ̀ òsì ní ká ẹ kọ́kọ́ máa bọ̀ o alẹ́bí tẹ́ bá fẹ́ wọ ṣòkòtò ẹ má máa nàró ẹ má máa dúró lóòró wọ o o ẹ wá lọ mú gbogbo níta lẹ́bí mú wa ẹ wá lọ kí wọn ló mọ̀ ìjìnlẹ̀ wò ẹ padà bá pé gbogbo àgbà kọ́mọ̀nsẹ̀ sí bẹ́ẹ̀ níta lẹ́bí mi bàtà níbi ní fẹ́ oúnjẹ tó gbóná bí tó ìmọ̀ ìjìnlẹ̀ ọ́ksíjì là ń mí sínú carbon dioxide là ń mí jáde ni carbon dioxide yẹn sá nídìí ni wọ́n nídìí ẹ̀yẹ photosynthesis àbí o sẹ́yìn onímọ̀ àmì oxygen sí mú báyìí gbogbo bá a ṣe ń mí nǹkan sínú oxygen ni èyí tá a mí síta yẹn carbon dioxide ni tá a bá ti gbogbo lẹ̀kùn tá a ti gbogbo wíńdò tá a pa fáànù tá a wá pọ̀ ní olé ní ìsìláwọ̀ yẹn wọ́n máa dákú torí pé carbon dioxide ti ń jáde lọ́dọ̀ jáde o tí ti ráàyè jáde cross ventilation kọ́ra àyè jáde lọ lọ tá a bá tún mí padà sí mú à ẹ̀ máa máa dákú nìsín wọ́n ní ẹtí rìndò ẹtọ káàdù ah, ah, eh, èmi pọ̀ ni ah, ọlọ́run ọlọ́run ṣiṣẹ́ lára wa pọ̀ ànẹ́bí àfa àgbà sísá àgbà dókítà àgbà gbogbo kẹlẹ àlẹ́bí ní dáadáa carbon dioxide tá a wá ń mí jáde èmi tá a nídìí ẹ̀fọ́ ọ̀hún làwọn plant àwọn nídìí ẹ̀wọ̀n ní photosynthesis àwọn plant yóò tó padà wúlò fáwọn ní àpadà táwọn ọ̀bá supply wọn ní carbon dioxide. àwọn ò dàgbà táwọn náà bá dàgbà àwa náà ní problem kò sí dájẹ mọ́ ọlọ́run bá ayé wa ó wà yíta gbógun ti ayé ara wọn ọmọdé ọmọ níbi ọmọ níbi ọmọdé ọkùnrin ó ọkùnrin olówó ó alágbára alágbára ó wa ni ẹ gbogbo nǹkan ìlànà ìbí wa sàlàyé fún wa àfa àtọ́ba wa dé nísì tó wá sọ fún wa pé ẹ tó sẹ́yìn nísì àwọn akéwìn àti iná mẹ́ta á dijú kékan á yájú kékan àmọ̀ rẹ́rìn kékan Kùránì láàmọ̀ akéwìn àmọ̀ rẹ́rìn ẹ̀dàpọ̀ àfa ìjẹ́ ẹni ká ṣe yìí ò ké ni o tọ́ba yẹn àwẹ̀wà ni kásáwàdà ni àti gbọ́ ṣùgbọ́n tọ́ba lè pè lẹ́sìn. tọ́lé ní ẹ̀sìn ní àwọn ẹ bá mú tírésìsì rẹ̀ jáde látọ̀dọ̀ ànábì táwọn ti inú rẹ̀ ti dùn tó fẹ́ sáré àbáwọn ìjọ mẹ́ta ní akéná àti iná mẹ́ta àdìjú ké gan àyàjú ké gan àmọ́ wa ké káwọn rẹ́rìn bọ́n ti bẹ́lẹ́bẹ̀ ti mi àwọn káfíìn ni ṣe ah, ah, ṣe àwọn akásẹ̀ kó kè sábà ti parí àgbẹ̀sẹ̀ mọ́lẹ̀ ká gbogbo àwọn táwa yóò kù ẹ̀dá kù ṣé àlébí ọlọ́ta ni àwọn tí àlébí ṣe gbogbo ojú ọ̀tá àwọn àmọ́ ẹ máa rí fáà gbogbo àfáà àpadà pé ẹ̀yẹ pé ẹ pé five three àfáà ẹ dákun five three law five three close state ẹ ti dàrú ma lọ kò gbọ́ yé yóò pè kí ni yẹ báwọn. And law five three says, I have completed your religion for you. Ètò wa mú wa pé ká ṣe ìbọn ló ti wá. Ẹ gbọ́ ni. Àṣebíjì ọ̀gá bá dàrú náà ní òfin Nàìjíríà pé section three kìlíkan kìlíkan àbí according to Nigeria nineteen ninety nine constitution Ádámòfin wa níjọ́ ọ̀rẹ́ tí kò fi lọ́wọ́ sọ pé àgbà lórílẹ̀-èdè Now orílẹ̀ ẹ̀sìn wàá rè. Section five three. Quran 5, verse 3, kilo states it states that Allah has completed this religion total completion ìjẹ́ wa sọ fọ́nú ẹ̀sìn tábàrà rẹ̀ ọ̀bá tí ìkànnì ọmọ ọ̀bẹ náà kọ́ lọ́wọ́ ṣe rọrùn kìí ṣagídí ọlọ́run ni mo ti pé ẹ̀sìn fún yín ní pípé tí nǹkan mi ò lè kún mọ́ mo ti pé ìdẹ̀ra ní pípé tó pé nǹkan mi ò tún lè padà kún tá tún sí láyé mọ́ ìdẹ̀ra ni ó tún dé so àwọn tẹ́lẹ̀rì sì jẹ́ sọ pé ah, ẹ wá kọ́lé ẹ wá lẹ táìsì ẹ jẹ́ ìbẹ̀rù ọlọ́run àwọn ní kùránì five verse three òye ẹ gbọ́ ni àwọn tẹ́lẹ̀rì sì pé ah, ẹ wá ń fi síbí jẹun àwọn ẹ̀pẹ́ ààrẹ ní mùsùlùmí ah, ó wá ń fi síbí jẹun ti ẹgbẹ̀rù ọlá àkùránì five verse three òye tẹ́lẹ̀ rí mọ́tò tí brọ́dà yẹn rà rìmútu báyìí e, ní mr tiẹ̀ rìmútu ní táyẹ̀tì rẹ̀ kò tiẹ̀ ìdẹ́rẹ́ yìí ti pọ̀ ju. Quran 5 verse 3 kò yé nu torí pé ọlọ́run sọ ọ̀rọ̀ dẹ́ra ọ̀rọ̀ gbádùn nínú àyà yẹn ọwọ́ ni òun ti pè dẹ́ ìgbádùn ìníbàámu sí déédéé bẹ́ẹ̀ bá ṣe wà déédéé tí mo mọ̀ pé yóò wúlò fún yín àná ní ìmọ̀ ṣe ìgbádùn yẹn ìntàwọn àmọ̀ nípa bí mi sì gbogbo àwọn awólọ́wọ̀ àwọn bọ́lá àdé wọn ò mọ́ nípa lónìí àwọn kan tún padà wá nígbà táwọn iná bá kó bẹ̀ àwọn nǹkan kan kú bẹ táwọn ló tún wọn lò nígbà tó jẹ́ pé àwa ìyá àrírí ọ̀wá ní ilé ìwọ̀ fún mùsùlùmí tó bá wà ń bàdàn tó pé ààyè ìbádùn ọlọ́run òun ti pe ṣùgbọ́n òun ò pe nípe tí nǹkan bí òtún lè fún wa. ṣùgbọ́n àsìn kò lè jẹ́jì bí ṣe ń bọ̀ látọjọ́ kiri àná tí òfin ní táyé òfin ní dáyé mọ́ lẹ́sìn gbọ́dọ̀ máa jẹ torí pé pípé tọ́lọ̀ wọn bá ló pé ẹ̀sìn pípé tó jẹ́ wípé nǹkan kan òtún lè fún ni àbá tó bá fẹ́ dàrú mọ́ yín lọ́wọ́ ẹ wá mú lọ lẹ́bùn tí mo mú yín lọ yìí wípé àfa sẹ́rí àtakò ni ẹ má ṣe ẹ má takò àfa o wàláì ẹ má ṣàtakò ṣùgbọ́n ẹ béèrè òdodo pé Quran 5, verse three yìí tọ́lọ̀ wọn bá sọ pé òun ti pé ẹ̀sìn pípé méjì àfa ṣe kéèsì pípé ọkọ̀ ìjàyàbá tó bá sọ pé sẹ́ẹ̀ mọ̀ pé nínú àyà kan oṣù yẹn sà ọlọ́run jẹ́ mi yókù sàyẹn nílẹ̀ láfáwá o. ọ̀rẹ́ náà làbá wa o sẹ́wọ̀n pé náà yàtọ̀ sọ yẹn ọlọ́run lo ọ̀rọ̀ kan ìtumọ̀ méjì ọ wá lo ọ̀rọ̀ kan ọ̀rọ̀ méjì fún ìtumọ̀ ẹyọ kan pípé ó lo pípé fẹ́sì ó lo pípé fún dẹ̀ra ṣùgbọ́n tẹ́ bá kíyèsí pípé ó mọ̀ yàtọ̀ sí pípé yóò wò pé eléyìí kan táyé o eléyìí mọ̀ kó ọ bẹ́ẹ̀ bá ta wálé mi yọ parẹ́ ọ̀tọ̀ ó ti mọ irú àbá àtọ́jẹ́ bá pé innovator ni olùdáǹkanlẹ̀ nú ẹ̀sìn torí ntọ́ fẹ́ jẹ ìtọ́lọ́ bá fẹ́ fún ìyọ́nà wọn fún kò ní ìdí ọgbẹ́ kò ní ìdí ète só ti yé wa jẹ̀mọ́ ẹ lọ di Quran five verse three babaláwo àti fún ọdún mọ̀ràn pé aláàjì àdúgbò ẹ̀ náà rẹ̀ náà ń gbé adásàlátù náà mẹ́ẹ̀ẹ́dẹ́yàwó ọmọ wàsàlátù ọ̀ sọ pé ẹ̀ẹ́ ó tu Quran five verse three fún ọ náà anabi sallallahu alaihi wasallam ó ní bóbi bá ṣe ń jìnà sílé rẹ̀ sí ní gbígbàdúrà rẹ̀ ó máa lóòsì ooo àwọn ọ̀gbọ́n ni àdìbòbí bá ṣe ń jìnà sí àkọ́kọ́ rẹ̀ fi fún pé bọ́lẹ́lọ́ alọ́sàgbà yìí nìyí alọ́sàgbà ní kíríkẹ́ni alọ́sàgbà ní kíríkẹ́ni bóbi bá ṣe ń jìnà sí àkọ́kọ́ rẹ̀ fi sí bẹ́ẹ̀ ni gbígbàdúrà rẹ̀ ó sì máa lóòsì wọ́n náà hìlà sí i kí ni àwọn èèyàn wọn lọ alọ yìí àwọn tó kéde kẹ wá pàdé wá yìí ẹ mọ̀ pé nǹkan tẹ wá gbari ọdún mùsùlùmí ṣe lọ gbari ọdún wọ́n lè ṣe àwọn èèyàn lọ ẹ lọ náà wà fàdàdà àbí bóbìnrin bá ṣe ń jìnà sí yàrá tọkọ rẹ fi ṣe ìyàwó tí mo yàrá tó mọ̀ wàrí o bó bá ṣe wọ́n pé àlọ́ àdúrà ẹ̀wọ̀ ẹja ti láti pápápá àwọn àlọ́ àdúrà o ṣé ibi ṣe ń jìnà sí o nẹ́tíwọ̀kì ọmọ fẹ́ẹ̀lì láti kọ̀nẹ́ẹ̀tì mọ́ náà yóò béèrè kan náà ò ní fún ọgbọ́n ọgbọ́n ọgbọ́n dànù so a máa yanjú àwọn nǹkan díẹ̀ díẹ̀ inṣàlá inṣàlá torí pé ọ̀rọ̀ yẹn ó kẹnu gan ó wà comprehensive àbí ó kẹnu gan inṣàlá a máa kọ̀tí rẹ̀ lọ́jọ́ mẹ́jọ abẹ́ àlá orílẹ̀-èdè wa ọlọ́mọdé ọ̀dàrú ẹ̀sìn ọlọ́mọdé ọ̀dàrú máa lọ náà brother mi sọlọ́kàdùn ẹ sọ̀rọ̀ tọ́lá fẹ́ sọ́lẹ̀ lè ní ìwọ̀n tó bí innovation wà ní ìfà ó pọ̀ ṣe ní tábà ní ká máa challenge àwọn afá yìí ẹlòmí ò ní mind láti lọ kàn fún àfá challenge àfá tá a bá bá sọ ètò tó bá fà wá ìgbà wà fún àwọn àgbẹ̀ tó ń sọ ní ìsẹ́ńtà ran wọn ẹ àwọn ọ̀rọ̀ káwá káwá nímọ̀ láti ṣe lórí ẹgbẹ́ ọ̀nà but a pọ̀ Hata kama kafura or kama kama popular kama policy tree. The same to one day. Innovation for me now. Even without community, innovation is next is now. But that advance sometimes is not as fast as you everybody. As you will keep running, you don't you don't know. She go and do her machine job. I do her machine job. ọmọ mi ní sè é bàbá mi ní sè é àti fọmọ ìjọsìn ní ìdí ògbẹ́ni ìdí ògbẹ́ni lára ilé yóò jìnnà ọ̀dọ̀ mi ṣùgbọ́n fúnra àwọn ọ̀gá ìlú sọ̀rọ̀ kọ́mọ̀ sí ìbàdíkẹ́ ẹ̀rọ ìwà ní ìlú pẹ́lẹ̀ tó wá ní ṣàlẹ́ ìjàpá gbà